ẹ pẹ̀lẹ́ bàbá a fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá lójúmọ́ màwòrán yìí sà. orúkọ tèmi ni agboola babatunde taofik tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí tasco promotion. bàbá wa tasco promotion àwọn ni ẹ̀ ń wò níbi àjọ̀dún ti ọdún 2021 eléyìí tí ìjọ ti the United Church of Kerubu and Seraphim organization tí wọ́n gbé kalẹ̀ Joy of Salvation ti Mama wa senior reverend mother Esther Okodua Fatoberu tí wọ́n ń ṣe lẹ́ni ọjọ́ Sunday ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2021 Baba Tasco. Eh, ká tó lè ríru yín nírú agbo tí a wà yìí a máa mọ̀ pé ó ní bá báwo ni màmá yìí ṣe jẹ́ lọ́wọ́ yín gan. Eh, mo dúpẹ́ lọ́dọ̀ lọ ìyá tá à ń wò yìí lọ́jọ́ gà fún ìyàwó tèmi ìyàwó tèmi náà ti di wòlíì ìyẹn ni wòlíì Abọ́sẹ̀dé ẹni ìtàn Agboola so ọ̀ nínú tó wá ń gba ìyọ̀ǹda tó náà fẹ́ dá dúró láàrin ara tiẹ̀ so títẹ́ fi mi bínú o. Olúwa ṣeun ah, kí ni àmọ̀ràn yín fún. ìmọ̀ràn eh, mi náà ni pé fún gbogbo àwọn èèyàn ni pé ẹja sátọ̀ lọ́hùn torí àsìkò òpin ayé ti súnmọ́ gbogbo owó súnmọ́ lọ́hùn ká torí kò sí nǹkan kan mọ́ ní gbogbo tí bẹ́ẹ̀ nù ayé lẹ́yìn pé kí gbogbo wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run. ẹ jẹ́ kí n tibẹ̀ wọlé sà ìgbà tí àwọn èèyàn dárúkọ yín olórin dárúkọ yín Alhaji Tasco Alhaji Taofeek ẹ̀yin náà ń dárúkọ àwọn kan máa wọ pé ṣèbí mùsùlùmí kí ló lọ́ọ́ ṣe lágbo àwọn kìrìsìtẹ́nì bàbá ẹ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ ṣẹ́jú. ẹ níjọ nù gbogbo ẹ ti wọnú ara wọn ìbádùn gbogbo àjọ ń pè ọlọ́run kẹrìn àjọ ń pè ẹ̀sìn lọ́kàn yàtọ̀ síra wọn mi ò rí nǹkan tó burú bíi pé ẹ mùsùlùmí lọ bí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì náà wá bí mùsùlùmí kò díra wọn lọ́wọ́ kọ́lọ́ wọn ṣàgbàdúrà gbogbo wa gbogbo tá à ń lé kọ́wọ́ wọ́ tẹ̀ kọ́lọ́ wọn dé fún alálàáfíà tẹ̀mí gígùn. kẹ́ ẹ tó lọ sà láàrin ìṣẹ́jú kan àwọn tí wọ́n máa ń ja ìjẹ̀sìn ojú olè fi wò. ẹ ẹ̀mí kà rọ̀ wọ́n ni pé ojú ti là kò yá máa jàjẹ̀sìn mọ́ gbogbo wa ọlọ́run kẹrìn àjọ ń pè àwọn olórin àwọn àgbo olórin ti kọ́ jọ àwọn bíi Ebenezer Obey ìgbàgbọ́ o ìmọ̀lẹ́ o gbogbo mùsùlùmí o olúwa ló mèrò àlùjáná o gbogbo àwọn àgbàgbọ́ ti kọ́ tipẹ́ ẹ̀sìn kan bó wa jọ ń sìn ẹ̀jẹ̀ àjọ súnmọ́ lọ́hùn ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ o orúkọ mi ni Babátúndé Agboola Taofeek gbogbo yẹn mọ̀ sí tasco promotion ẹ ṣé o. ẹ kì í ṣe tó bá lọ sí Bódìjà láti lọ máa gbàrú You will not be a slave and you no more. Oyin ti torí ọba alátòní lọ. And today you are being crowned. Oúnjẹ máa jẹ Ọlọ́run máa pèsè fún yín. Amen. Ẹrú ló máa rẹrù ọba. Àwọn ìwẹ̀fà ló máa rẹrù ìdè. Ẹni tí ó rẹrù ayé yín Ọlọ́run yóò darí ẹ̀ wá Amen. Ìpọ́njú òní mú yín tẹ́rẹ̀ rù mí. Amen. Lẹ́yìn ẹrù àwọn olórí yín bẹ́ẹ̀ wọ́n gbéṣẹ́ wọn lọ bìkan gbé báàgì wọn ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín. orúkọ mi ni lady leader Kẹ́mi Olówókéré láti ìjọ ní Jerusalem ọ̀nà ìwà mímọ́ Bódìjà. a máa rí níbi àjọ̀dún màmá wa senior reverend wọlé senior reverend mother Esther Okodo Afatoberu. yes of course. ẹ báwo lẹ lè sọ nípa màmá wa yìí. Ah, a lè sọ ìlú ọ̀tí nípa wọn. ẹ sọ díẹ̀. because màmá jẹ́ ọ̀kan nínú ògbóǹtagìrì ẹgbẹ́ OAIC Bódìjà ìsọpákó níbi tí alága wa àti àwa àsúmọ́gbé wọn èmi gẹ́gẹ́ bí ẹnìkan ipò mi nínú OAIC Bódìjà Sọpákó ni financial secretary so màmá jẹ́ ọ̀kan pàtàkì nínú wa wọ́n sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì wa iṣẹ́ ìránṣẹ́ màmá kò yé gan rárá bó ṣe pé à ń lọ sí Ìbàdàn north tí wọ́n ní kí á pé gbogbo ìjọ gbogbo sóònù Bódìjà ìsọpá kó sóònù wá sí Ìbàdàn north ọwọ́ kan tá a bá ti sọ fún màmá màmá dẹ̀ tẹ̀lé wa so màmá jẹ́ ẹni tẹ́ pé n ò kì í ṣèyàn yẹpẹrẹ nínú ẹgbẹ́ OAIC n ò kí ṣe èèyàn yẹpẹrẹ nínú àpapọ̀ ìjọ aláṣọ funfun torí pé ìjọ OAIC Bódìjà ìsọpákó àwa ìjọ mẹ́jọ ni so tí màmá dẹ̀ jẹ́ ọ̀kan nínú wọn so gbogbo alẹ́ máa ń bára wa ṣe tàbá ní àjọ̀dún. àjọ̀dún tọdún yìí eh, ojú wo lè fi rí ó yàtọ̀ sí tí wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìn wa. Eh, of course ṣe àwọn pé àmọ́ àfi ọdún yìí dún ni hmm. ní last year náà a lórí ọ̀fẹ́ pé àwa pẹ̀lú wọn la jọ ṣe ní ọdún yìí náà a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹnìkan kan wo òpè dín lórúkọ Jésù ní ọdún tí ń bọ̀ ọmọ ọjọ́ máa lé sí àdẹ̀ ní pẹ̀dín lórúkọ Jésù ipò wọn ò ní ṣòfò tàwa náà ò ní ṣòfò nínú ẹgbẹ́ yìí lórúkọ Jésù. àṣẹ iṣẹ́ mi o àmín lórúkọ Jésù. yín dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín lójú mọ́ máwòrán wa yìí. orúkọ mi ni elda arẹwà damilola peter. ẹ tí a bá béèrè ẹ má bínú sá kí là ń ṣe ń bílẹ̀ nìyí. à ń ṣe àjọ̀dún àjọ̀dún thanksgiving service ìjọ ọjọ́ of salvation the united kingdom seraph joy of salvation là ṣe báyìí. tí ta ni ń darí. tí à ń darí ní àtọ̀ nípa rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run alààyè láti ọ̀dọ̀ màmá wa màmá mi senior reverend mother Esther Fatuberu. àwa ti ń rí yín bí látàárọ̀ oríṣiríṣi itú òun ni ẹ ti pa dábàá ní ká bèrè báyìí ipò wo lẹ́yìn dìmú nínú ìjọ yìí. èmi Damilola. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ni balógun ìjọ yìí ìjọ ọjọ́ observation yìí tí màmá wa tí màmá wa Esther senior reverend mother Esther Fatuberu tí wọ́n darí. Ah, inú wa dùn torí pé tí a bá rí ọ̀dọ́ báyìí tó ń fi àkókò ọ̀dọ́ ẹ̀ tó fi ń sin ọlọ́run tó fi di pé tó wá jẹ oyè nínú ẹ̀sìn hmm. ah, kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wà níta. Um, àmọ̀ràn mi ni wípé bíbélì sọ níwèé Dísàrónómì twelve verse one wípé wọ́n ti ẹlẹ́dàá nígbà èwe rẹ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé um, ìgbà èwe ni a wà yìí nígbà tí a sì ní ipá àti agbára láti lè gbàdúrà láti lè ṣe ìfẹ́ ọlọ́run nítorí pé ìgbà kan ń bọ̀ tí kò ní sí agbára mọ́ ìgbà kan ń bọ̀ tí ò ní sí okun mọ́ nígbà yẹn kẹrèé àdúrà tí a bá gbà nígbà ọ̀dọ́ wa àdúrà ó ń ṣiṣẹ́ títí láéláé ni yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe wípé oògùn díẹ̀ ṣùgbọ́n àdúrà ọjọ́ gbogbo ni ìwọ́n mi tún àdìsọ ni pé oògùn expire ṣùgbọ́n àdúrà kì í expire àdúrà máa ń ṣiṣẹ́ títí láéláé ni so àdúrà tó bá ń gbà ní sí nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ Ọlọ́run in fact àwọn tó ń gbàdúrà gan-an àkókò wọn kò tí ì dé ọlọ́run ti gbàdúrà wọn bèlèǹtà sí àwọn tí ò máa dúrà ń gbà bíbélì sọ pé kí a máa gbàdúrà ní ìgbà gbogbo láì sinmi àti láì ṣàárẹ̀ nígbà ọ̀dọ́ ó tọ́ àmọ́ mi ní pé ẹ jẹ́ kí a súnmọ́ ọlọ́run kí a rántí ẹlẹ́dàá wa nígbà tá a ṣe ní okun àti agbára bíbélì sọ wípé ó ní kí a wá ọlọ́run nígbà tí a lè rí ó ní kí a pè nígbà tí tó wà tó sì í nígbà tí a lè rí ọlọ́run ní kí a wá nígbà ọ̀dọ́ yìí kí a rántí ẹlẹ́dàá wa kí a pè kí a ṣe ìfẹ́ nípa bẹ́ẹ̀ òun náà á máa lànà fún wa ìgbà ọ̀dọ́ wa á rọ̀ wá lọ́rùn ìgbà ọ̀sán ìgbà àárọ̀ ìgbà alẹ́ wa kò ní nira fún wa. ẹ <laughs> ṣe gan ni inú wa dùn àṣeyíṣe mi àní fi eléyìí àní fi ṣe àṣemọ ẹ ṣe gan ni sà kí ni orúkọ yín lẹ́ẹ̀kan. orúkọ mi ni elder damilọla arẹwà peter. peter hmm. balogun balogun ìjọ joy of salvation. ojú òní ti ń sà ẹ ṣe gan sà. ọ̀yẹ̀mẹ̀fẹ̀ lápapìrì àwọn tó ń jà pàbí làwọn olówó ó di twenty seven thousand naira ṣé kò súnmọ́. ó yà wọ́n kí wọ́n pè é. àyíǹde túnde. lórúkọ jésù ẹ̀mí táwọn lọ five hundred. ìyá yín tó ní olówó lọ́wọ́. ọ̀kúnlájẹ. ó ti sọ fún mi láàárọ̀ ó lóun ní nǹkan kan bí ó ti sọ tẹ́lẹ̀ má gbowó lọ́wọ́ ẹ̀ nílẹ̀ mi. ìyá Yétúndé ìyá Yétúndé ó di twenty eight thousand nínú hundred ó di twenty eight five. kí n máa mú gbó ẹgbọ́ ṣé kí n máa mú. twenty nine ẹgbọ́ ṣé kí n máa mú gbó yóò dà fún ẹ tiẹ̀ twenty nine thousand five hundred tààlẹ̀ nìkan tí ó fún wa ní five hundred ṣé lẹ́fẹ̀ẹ́ fẹ́ náwó ni àpòrò pé wòlíì ìfowó lẹ̀ mí ni ṣé pé wòlíì ti yín máa ń náwó thousand time nígbà kọ́kọ́ rí wòlíì thirty thousand. I need the seventy thousand naira. Yàdùà ẹ̀yin lẹ́ jòjó alága Jésù àti bàbá bàbá thirty thousand níbẹ̀ lọ́kọ̀ yìí dàdí dàdí ẹ̀ kà wọ́n sọ̀sọ̀ mo fẹ́ kẹ́ ẹ lo àṣẹ ìpè fún ẹ̀yú ẹnìkan ṣoṣo yàdùà ẹ̀ fọwọ́ kan dàdí báyìí ẹ̀ wà pé ẹnìkan ṣoṣo bẹ́ẹ̀ mọ̀ pé ilẹ̀ ìfáìtì ẹ̀ tó lè fún yín wa ní just five thousand naira wàhálà ẹ̀ lérí níbí ni màá ti bàbá ìjọ kí ni kí n dì í ẹ agolo ẹ dàgbolo ẹ fún ẹ tiẹ láìkì ẹ yẹ sì gbèmí kémi ọ dàgbolo ọ dẹyẹ ilẹ̀ yẹ kí n máa fọ dadi yàrá ẹ pẹ́ nìkan fún mi kí n máa five thousand ee kálẹ̀ mi ni mo mẹ́rin tí mo lè pè ẹ kálẹ̀ mi praise the lord praise the lord inú mi dùn ṣe hallelujah ṣe rí àkókò tá a wà yìí òun gan ló ní ìbùkún jù àmín ìfifún ọlọ́run la wà yìí ẹni tó fi fún ọlọ́run kì í rà o kó o tó délé wàá ọlọ́run owó yà ní kó mọ́ wá àjọ̀dún á fi ṣe nǹkan pàtàkì lórí ìjọ yìí ni hundred thousand ni mo fẹ́ ẹ bá ń bo bí ẹ omi tó dé ìrònú bá mi ń bí nígbà tó dé bíi Monday pé báwo la ṣe jókòó àrònú mo lágbè kalopi sí àrònú mo la ṣe ṣe n tó sì kù lókè yìí ó tóbi gan mo ní di transfer ẹ tó lè fún wa transfer ẹ tó lè fún wa ní cash available àkáǹtì wà tá a máa fi sí ẹ jọ̀wọ́ mo rọ ẹni tó lè fún wa ní cash or transfer. mo fẹ́ kí ẹ bá wa dá orúkọ yín fún àwọn tó ń wòye lójúmọ́ máa wòrán. orúkọ mi ni olùṣọ́ àgùntàn ṣẹ́gun àlùkò. a ti rí yín bí láti àárọ̀ mo fẹ́ lè sọ pátá àárọ̀ lè ti dé síbí báyìí. bẹ́ẹ̀ni. ṣé ọmọ ìjọ ilé yín náà ni sà àbí alàgbà nínú ìjọ yìí. ìránṣẹ́ ọlọ́run láti ìjọ bòmíì àwa bá wọn ṣe ayẹyẹ lénìí. mo wò bẹ́ẹ̀ sáà kí èèyàn tó lè gbèrú yín dìde irú èèyàn wo ni màmá wa senior reverend mother ah, Esther Okodo Afatoberu. màmá dáadáa ni o wòlíì olódùmarè dáadáa ni ìránṣẹ́ ọlọ́run gbajúgbajà àti ọlọ́run dẹ̀ fún wọn ní ẹ̀mí ìwà ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí ìkóyàn mọ́ra àti ẹ̀mí ìkóyàn jọ wọ́n sì jẹ́ aládùúà tinú wọn dẹ̀ máa ń dùn sí gbogbo ènìyàn. Hmm. mo mọ̀ wípé òkìtì eléyìí kì í ṣe àkọta ọ̀bọ wọn. bẹ́ẹ̀ni. tí mo bá wojú bánà wọn dáadáa àti invitation ẹ ó dà pé eléyìí ni ẹlẹ́ẹ̀kọkànlá tí wọ́n máa ṣe àjọ̀dún ẹ ti ń bá wọn bọ̀ tójọ́ mẹ́ta tọdún yìí kí ni ìyàtọ̀ tẹ ẹ rí mẹ́sàn. Ah, ti ọdún yìí tún ní agbára jù ìyàtọ̀ ńlá ni torí pé láti àárọ̀ làwọn èèyàn ti ń wọ bí wọ́n ṣe ń wọ bí náà ń jáde làwọn míì tún ń dé ó jẹ́ àjọ̀dún tó ní agbára tí ó ya èmi gan lẹ́nu pẹ̀lú ibi tí wọ́n ti wá ṣe yìí torí wọ́n ti ṣe rí tàwa náà ti wá ẹ rí pé ilẹ̀ tuntun kí ni ẹ̀mí ọlọ́run fi hàn yín pẹ̀lú building yìí. nígbà tí wọ́n máa ṣe foundation church àìjọ ṣe foundation rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo débí ilé ni tí mo rí ọwọ́ tó bá lọ sókè hmm. ó jẹ́ ìyàlẹ́nu inú mi á dẹ̀ dùn pẹ̀lú àjọ̀dún tí wọ́n ṣe lónìí láti lè parí ẹ̀ pé ní ọdún tó ń bọ̀ ká lè jọ ṣe àjọ̀dún nínú ṣọ́ọ̀ṣì ilé ìjọsìn tuntun. ẹ dádì àwọn míín wà tó ṣe pé wọn láǹfààní àti wà ń bí but wọn máa nífẹ̀ẹ́ sí nǹkan tó jẹ́ ti ọlọ́run báyìí kò dẹ̀ sí tọ́lọ́run ò lè ṣe o. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ni ìmísí yẹn ń sọ fún mi pé ó ṣe fi ọ̀rọ̀ sí bàbá yìí lẹ́nu kí ẹ sọ fáwọn tó ń wọ̀nyí lójú mọ́ ọ̀rọ̀ ibi tí fọ́nrán yìí lè dé àlè mú àkáǹtì nọ́mbà màmá ká pin ẹ̀ sí fídíò yìí nígbà tí wọ́n bá yanjú fídíò yìí tán a lè rí àwọn ẹni tó lè ṣe àánú láti gbé ibi dìde kí lẹ lè sọ fún gbogbo àwọn èèyàn. Um, àwọn aláàánú kù sí orílẹ̀-èdè àti àwọn tí Ọlọ́run ń lò tí wọ́n ń ṣiṣẹ́ Olúwa tí wọ́n máa ń nawọ́ sí iṣẹ́ tínú wọn máa ń dùn pé kí iṣẹ́ Olúwa tẹ̀síwájú bẹ́yà ìjọ wọn ni o bẹ́yà kì í ṣe ilé ìjọsìn wọn o bọ̀ tí ó jẹ́ àdùnnú wọn fún iṣẹ́ olúwa kí iṣẹ́ olúwa tẹ̀síwájú mo wá rọ àwọn yẹn pé ilé ìjọsìn yìí kí wọ́n ràn wá lọ́wọ́ láti bá wa kọ tí ọlọ́run bá ẹnikẹ́ni ohunkóhun tí olúkúlùkù bá ní ipá láti ṣe yóò gba èrè rẹ̀ ní ìlọ́po ọ̀nà ìlọ́po ìránṣẹ́ ọlọ́run obìnrin lé ọdẹ tí ọlọ́run gbé bí ilé lọ́wọ́ pẹ̀lú gbogbo akitiyan rẹ̀ láti gbé débi tí a bá rí àwọn aláàánú àwọn èèyàn láti tún ran iṣẹ́ yìí lọ́wọ́ kí iṣẹ́ yẹn kó lè tẹ̀síwájú kó má débi ìdúró yóò jẹ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò mí káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé iṣẹ́ olúwa ló délẹ̀ yìí aṣọ olúwa ẹ daṣọ bo iṣẹ́ olúwa tí ẹ bá ọlọ́run wà ní òkò báyìí nínú ìjọ yìí ṣùgbọ́n ó ń fẹ́ àwọn tí ó daṣọ bò ń tí ọlọ́run náà yóò daṣọ bò tí ògo yín ò ní wọmi account number tó wà lórí tó wà lórí fídíò yìí ẹ máa wò ó ohun tí ó bá lágbára láti ṣe ohun tó dá mi lójú ni pé kò sẹ́ni tó ṣe é tí ó pàdánù rí ẹ máa ṣe ohun tọ́lọ́run bá ràn yín lọ́wọ́ ẹ fi ran iṣẹ́ olúwa yìí lọ́wọ́ pẹ̀lú account number màmá tí tó ń ṣe àjọ̀dún lónìí tó wà lórí fídíò yìí ẹ ràn ìjọ yìí lọ́wọ́ ọlọ́run ó sì ràn yín ẹ̀yin náà fẹ́ daṣọ bo iṣẹ́ olúwa lórúkọ jésù lọ́jọ́ ayé yín gbogbo ẹ ní rìn òkò kẹ́yìn ayé ìrànlọ́wọ́ yóò dìde fún yín ògo ọlọ́run yóò sì farahàn èyí tí ẹ bá ṣe yìí ẹ gbà láyé yìí ẹ tù gbà lọ́rùn ó máa rí bẹ́ẹ̀ o jésù olúwa wa orúkọ mi ni wòlíì ṣẹ́gun àlùkò. ẹ jọ máa ṣe ẹ lè bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín lójú mọ́ màá rẹ̀ mà. orúkọ tèmi ni prophetess eh, mother in christiana ẹ̀rí láti Egypt Cairo tí Ọlọ́run sọlẹ̀ síbẹ̀ ẹ̀rí àkọ́kọ́ ní Egypt ìjórí òkè Ọlọ́run dá ló ní ẹ̀rí àpótí ẹ̀rí ìjọ orí òkè Ọlọ́run dá nìkan ṣoṣo ló ní nílẹ̀ Egypt a wá láti Egypt láti wá bá màmá nínú Olúwa ṣe àjọ̀dún so kọ́lọ́run tún jẹ́ kí ojú wọn kó rí ọdún tó ń bọ̀. So all the way from Egypt, Cairo, Cairo, down to Nigeria here today, yeah. Sunday 12th September 2021. Yeah. Níbi àjọ̀dún màmá wa senior reverend mother Esther Okodua Fatoberu. Mama, kéèyàn lè tó gbéra láti ìlú Egypt ní Cairo. Bóun fẹ́ wá báyọ̀ ṣe nǹkan ní Nàìjíríà pàápàá jùlọ lákòókò tá a wà yìí irú èèyàn wo ni màmá senior reverend mother Esther Okodra Fatoberu èèyàn wo ni wọ́n. ènìyàn tó dára ni ìránṣẹ́ olúwa náà ẹni tó kó àwọn èèyàn mọ́ra ni ẹni tó nífẹ̀ẹ́ ni ìdí èyí lèmi náà fi gbéra láti wá bá ṣe àjọ̀dún torí last week ni àjọ̀dún orí òkè ọlọ́run dá ẹ̀rí kẹ́mi tí ó jẹ́ parish three so mo wá dúró tìtorí àjọ̀dún màmá láti má padà láti bá wọn ṣe ayẹyẹ náà. ẹ̀yin gẹ́gẹ́ bí màmá nínú Olúwa tí àjọ̀dún ọdún yìí tó tún ṣojú yín tẹ farapolẹ̀ fún ọlọ́run ní bíbá ilé ni àwọn kan náà tún ti ń bọ̀ lẹ́yìn o tí wọ́n fi àmì oyè dá lọ́lá kí làmọ̀ràn yín fún irú àwọn èèyàn wọ̀nyí. gbogbo àwọn ẹni tí wọ́n fi oyè dá lọ́lá yìí wọ́n ní láti ṣiṣẹ́ oyè tí wọ́n gbà ẹni tó bá gboyè tí ò bá ṣiṣẹ́ oyè tó gbà bí ìgbà tó bá gba ègún ni so ìdí èyí la fi rọ gbogbo àwọn táwa ń fi joyè nínú Kristi wípé kí wọ́n múra sí iṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ nítorí pé kò sẹ́ni tó bá ọlọ́run dòwò pọ̀ tó lè kábàámọ̀ kò sẹ́ni tó bá ọlọ́run dòwò pọ̀ tó lè short nínú sísin ọlọ́run tọkàntọkàn èrè wà níbẹ̀ ọlọ́run á sì fún gbogbo wa lérè. mi tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tàgbà mọ́lẹ̀ òǹkọrin ni wọ́n o olórin ẹ̀mí ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́pọ̀n lẹ́nu onípọ̀n bàbá kí lorúkọ yín gan. Òjó Àjàrà lorúkọ mi. Òjó. Àjàrà. Àjàrà ó ṣe jẹ́ yìí ni wọ́n wá pè wá síbí lẹ́ni. mi ò débi báyìí rí bàbá àti mi ní tasco tán pro tán show yeah tán promote olórin ok àwọn olórin mi mi kan náà pé ah owó ọ̀tẹ̀ pé ẹwọ́ ọ̀tẹ̀ owó ọ̀tẹ̀ láti wà kọrin nínú ibi tí ìyàwó àwọn wà ṣọ́ọ̀ṣì. ìgbà tí ẹ̀yin náà dẹ̀ wá débi báwo lẹ ṣe rí sí. ẹ bí mo ṣe débi mo bá torí ọmọ ẹ̀mí náà lèmi náà mo bá ìjọ ẹ̀mí bí wọ́n ṣe pe bí bẹ́ẹ̀ náà mo ṣe bá mo bá dáadáa mo bá pé kì í ṣe ìjọ tíjà ti máa ṣẹlẹ̀ tí ẹni tí wẹ̀ ti máa dàrú tó mọ̀ nǹkan tó ń dákun mọ̀ tó máa dá everything gbogbo hmm. nǹkan lọ létò létò. ẹ bá àǹfààní àwọn míì náà tó máa tún fẹ́ pè yín sírú àjọ̀dún báyìí àbí eré ìtàn míì níbo ni wọ́n lè pè yín sí. wọ́n pè mí sí nọ́mbà mi o oh eight o oh five nine one three oh seven one one. ẹ ẹ ń sọ bí olórin ẹ sọ bí tàwa pìrìsẹ́ńtà ń sìn. o eight o five nine one three zero seven one one. àwọn social media wo lẹ tún wà. mo wà lórí facebook as mo wà lórí eh, instagram mo wà tó mọ káàkiri báyẹn bó ṣe eh, wù mí. kí lorúkọ tẹ̀ ń jẹ́ lórí facebook. Òjó Àjàrà ni o. Òjó Àjàrà. facebook fẹ́ jẹ́ instagram Òjó Àjàrà náà. Òjó Àjàrà alábàdàrà pọ̀ mọ́ Òjó Àjàrà lórí facebook instagram àti àwọn tuta tẹ bá dé tuta ojú àjàrà náà ni. ẹ ṣe gan ẹ ṣe. orúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò lójú mọ́ màwòrán wa. orúkọ mi ni wòlíì ọmọ wòlíì abọ́sẹ̀dé agboola. ẹ màmá tí a bá ń béèrè a rí i pé àjọ̀dún là ń ṣe lẹ́nu ẹlẹ́ẹ̀kẹ́ lorú ẹ̀ ah eleven eleventh anniversary. eleven anniversary. òun ni eléyìí màmá ìbò lẹ́yìn dìmú nínú ìjọ yìí. èmi ni wòlíì nínú ìjọ yìí. wòlíì joy. Ah, yìí. inú nǹkan táwa wá gbọ́ ni pé ẹ̀yin náà ń gbà yọ̀ǹda lẹ́nu. bẹ́ẹ̀ báwo nínú yín ṣe dùn tó. ògo ni forúkọ ọlọ́run nípa orí ọ̀fẹ́ àti àforítì àti àìní ẹni tí gbogbo ẹni tó bá fẹ́ ní àṣeyọrí lórí iṣẹ́ ìránṣẹ́ yóò ní ìtẹríba yóò dẹ̀ ní àforítì kò dẹ̀ ní ṣe ìgbéraga kò dẹ̀ ní jẹ ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ ni yóò fi débi tó fẹ́ dé ni wọ́n fi yọ̀ǹdẹ̀ tọkàntọkàn níwọ̀nba àkókò tẹ lò lọ́dọ̀ Mama? senior reverend mother Esther Okoda atúndẹ̀rù irú èèyàn wo ni màmá. senior reverend mother spirit spiritual mother Okodua ah màmá wọn jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ kí nǹkan táwọn bá sọ kí ọmọ gbọ́ kọ́mọ tẹ̀lé tí ọmọ tó bá dẹ̀ tẹ̀lé tó bá gbọ́ ó máa ń wúlò fún ní ọjọ́ iwájú. gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wá gbà yọ̀dá lẹ́nu báwo nínú yín ṣe lò tó. mi ò tí mo bá sọ pé kí n sọ omi lè máa jáde lójú mi nítorí pé senior reverend mother fatobẹ̀rù Okodua the spiritual mother wọ́n jẹ́ kí n mọ̀ pé ìpè wúlò wọ́n jẹ́ kí n mọ̀ pé ìpè rọrùn wọ́n jẹ́ kí n mọ̀ wọ́n jẹ́ kí wọ́n mú mi láti disqualify láti mọ irú ìpè tí mo ní wọ́n disqualify talent mi so tẹ́lẹ̀sì náà ó dè wá jẹ́ ẹ̀kọ́tẹ́mí náà ti wá rírò tó wúlò fún un. kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn tí àwọn náà tún jẹ oyè lẹ́nu nínú ìjọ yìí. àmọ̀ràn mi fún wọn ni pé gbogbo ọmọ tó bá fẹ́ ga kó má jẹ ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀. pé a máa fi ilẹ̀ ilé ìjọsìn yìí tí ẹ ti wá ṣe àjọ̀dún ní ọdún yìí a rí wípé ó ń lọ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni. kí ni Ah, ohun tí ẹ lè pè bí ìpè fún àwọn tó wà níta tí wọ́n lè fi ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́. ẹ gbogbo ẹni tí ó wà níta tí ó wù láti ran iṣẹ́ ìránṣẹ́ wa yìí lọ́wọ́ ọlọ́run á bùkún wọn ohun tá a nílò náà kò ń ó sì pọ̀ nítorí pé àwa ló wù ká ṣe ní ńlá because èèyàn ńlá ìkan ló máa ń wù so bó ṣe wù wá so kò sẹ́ni tó ṣe fún ọlọ́run tí ọlọ́run ò kì í ṣe fún tí wọ́n bíbélì sọ pé tí wọ́n bá fúrúgbìn wọ́n yóò ká so ẹni tó bá tó bá wù láti ṣe fún ọlọ́run yóò gbà ní ìlọ́po. Yeah. dárúkọ yín gbogbo àwọn tí wọ́n ń wà lójúmọ́ bá ọ̀rọ̀ yìí. orúkọ tèmi ni senior reverend mother esther okodo àfàtọ́bẹ̀rù. kí ló ń tà ṣe mílẹ̀ ni mà. à ń ṣe àjọ̀dún àjọ̀dún ìjọ joy of salvation ọdún kọkànlá àjọ̀dún ọdún kọkànlá. bẹ́ẹ̀ni. pẹ̀lú bí àwọn èèyàn ṣe wọlé sí bíbá ilé ni mo mọ̀ pé tí ń ṣàjọ̀dún ti pẹ́. bẹ́ẹ̀ni ọdún kọkànlá. bẹ́ẹ̀ni. ìkíni ẹ pé tọdún ìfìyàtọ̀ ó kọjá ọgbọ́n orí mi àti ìmọ̀ mi nítorí pé ọlọ́run gba gbogbo ògo mo dẹ̀ rí pé ibi tí mi ò tiẹ̀ nǹkan tí mi lérò ní rere ó dẹ̀ ṣẹlẹ̀ mo rí ọdún yìí tó yàtọ̀ sí gbogbo ọdún. àwọn èèyàn wá láti Cairo. wọ́n wá láti Cairo. a ti bá wọn sọ̀rọ̀ ń bí àwọn ẹni ọlọ́run wọn ti gúnlẹ̀ síbí ṣùgbọ́n ní kókó ibi tí a wà yìí ilé ìjọsìn tuntun tí ọlọ́run gbé dìde ni bẹ́ẹ̀ni wọ́n ní february ọdún yìí lọ́lọ́run fi foundation bíbá ilé bẹ́ẹ̀ni àwọn kan wà bí wọ́n ń wò wá lórí live uh, broadcast kí lẹ lè sọ fún wọn tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ láti ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́. Ah. Eh, nǹkan tí mo kọ̀ rí ń bẹ̀ ni pé ẹni tí ọ bíbélì sọ wípé àfi ẹni tẹ́ a bá fi fún hmm. láti ọ̀run sóye hmm. yín ló lè rí tí ọlọ́run ò bá kọ́ ilé náà àwa tá à ń kọ́ à ń ṣe lásán ni. ẹ bá wa fi àkáǹtì nọ́mbà síta. àkáǹtì nọ́mbà mi ni zero zero three three four double two three seven zero access bank esther okodua. access bank access bank ẹ bá mi pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ma kẹ wá farabalẹ̀ pé. zero zero three three four two two three seven zero. ní ìṣẹ́jú kan gbogbo ẹni tó bá dá sí ilé ọlọ́run yìí kó dìde ẹ ṣàdúrà fún un. fún gbogbo ọkàn tó ní lọ́kàn láti ṣe fún ìjọ ọlọ́run yìí àti fún gbogbo ìṣẹ̀dá tí ọlọ́run bá rán láti ta ìjọ yìí ní ọrẹ láti fún ìgbélékè ògo ìjọ yìí mo gbà ládùúrà ayé yín ò ní wà ní ojú kan. àmín àánú láti inú àwọn ọ̀run wá àánú tó ti inú àánú jáde ọlọ́run ó fi wá ayé wọn ré ní ìkórìtà ibi tí ọ̀rọ̀ wọn dé dúró àrùn á yanjú ẹ̀ ibi rere tí wọn ò fọkàn sí ọlọ́run á mú wọn kọjá ibẹ̀ ogun tó máa ń jà ògo ní ìran lórúkọ jésù kò ní jà ògo wọn wọn á dẹ̀ rógo wọn lò jésù olúwa wa. ẹ ṣé mọ́mì.